إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوك فن الله وبع الله أترى صلاة فوانا محمد صلى الله عليه وسلم لينا أما تسوجوا lórí ìdánilẹ́kọ̀ọ́ láti inú umdatul ahkam èyí tí al-imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takojọ láti inú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam nípa alamari ẹ̀sìn wa èyí tí a máa gbéyàwó ní àárọ̀ yìí inṣáàlá òun náà ni tí afa pè ní kitabu libas àwọn ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam sallam kọ̀ọ̀kan tí ó ní ṣe pẹ̀lú ìwọ aṣọ àti ìbò òwà òwúwa lẹ́yìn gbà tí afáàmú àwọn ahadith anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó ní ṣe pẹ̀lú jíjẹ àti múmu ó fi tẹ̀lé àwọn ahadith tó ní ṣe pẹ̀lú ìbò owó wa ọlọ́run wa subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú alkùrán kẹrin ọlọ́run wa ní yà ní adama قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ọlọ́run bá ní ẹ̀yìn ọmọ anábi adam alayhi salatu salam kod anzalna alaykum libasan iwari sau'atikum awa ni a ṣe fún yí libasan aṣọ dàbúra iwari sau'atikum tí ó máa bo èyí tó jẹ́ òun yín tí ó yẹ kí ẹlòmíì máa rí lára yín àfi ẹni tó bá jẹ́ ẹlẹ́tọ̀ọ́ yín ló wàrí ìṣàn bákan àwọn aṣọ tẹ fi ń ṣe ẹwà àti èyí tó ṣe pé ẹ fẹ́ wọ̀ ní wíwọ̀ wípé ẹ̀yin náà wọṣọ gidi ọ̀tọ̀ ni aṣọ tá a láti lè fi bo owó wa eléyìí nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn ni ọ̀tọ̀ dẹ̀ ni aṣọ tá a wọ̀ káwa náà lè fi àbíẹ̀ lẹ́ni tó gba yìí eléyìí ó kì í ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tí ó dáa ni gẹ́gẹ́ bí nǹkan tí arákùnrin kan tó bẹ́ẹ̀ lọ́wọ́ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó gbọ́ ọ̀rọ̀ tí anábì sọ ipe mankana fi qalbihi mithqalu zarrati min kibrin dakhala an-nar ẹni tó bá ní tí ojú dèdè ọmọ náà gún ní kíbrù tó ní lára dakhala an yóò wọ náà arákùnrin yìí wọ́n sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ipe iná rajula yuhibbu an yakuna sọ́ọ̀bù hasana wa na'luhu hasana èèyàn máa nífẹ̀ẹ́ kó ń wọṣọ tó dáa kó ń dẹ̀wọ̀ bàtà tó dáa anabiwa muhammad sallallahu alaihi wasallam wọn ṣàlàyé fún pé tí mo gbà lérò pẹ̀lú kíbrù kan kéèyàn wọ aṣọ tó dáa kó wọ bàtà tó dáa kò sí nǹkan tó burú bí eléyìí torí pé ìnàlá jamil yohebol jamal ọlọ́run ọba ọba tó rẹwà ní tí máa tó jọba tí ó dá yohebol jamal ọba tó ṣe wí gbọ́dẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tó dáa tó jẹ́ nǹkan ẹwà sòkéyàn wọ aṣọ tó dáa kéèyàn ló presentable níwájú àwọn èèyàn eléyìí kò sí nǹkan tó burú ń bẹ́ in fact nǹkan tó dáa ni torí pé nàlá yuhibbu jamal ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ nǹkan tó jẹ́ èyí tó dáa ṣùgbọ́n kò ń ṣe ọ̀ràn àyàn òun ni ká wọṣọ tó jẹ́ aṣọ ẹwà ṣùgbọ́n èyí tó jẹ́ ọ̀ràn àyàn ni ká bohun tó ń jẹ́ òwò wa ọmọ anabi adam bí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala bó ṣe dá wa àhárí pé tá a bá wá sáyé wọn ò bí wá sáyé ní òòlì gbàtà ń bẹ nínú ìyá wa ó tó ń dáàbò bò wá ó nǹkan tó bò wá gẹ́gẹ́ bí aṣọ gbàtà bá jáde sáyé àjáde sáyé ń wò ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti máa wá bí wọ́n ṣe bo òun yẹn kódà ẹni tó bá jáde láyé wọn ní sínwó wọn ò fi aṣọ wé e náà ni tó túmọ̀ sí wípé ká wọ aṣọ eléyìí nǹkan tí ó jẹ́ àdámọ́ ọmọ ènìyàn ni lọ́lọ́wọ́n bá fi sọ pé yá abani adama kọ́d anzanna aleikum libasan ọlọ́run ní èèyàn máa nábì adama àwọn aláṣẹ fún yín aṣọ ìwárí sáwọ́ àtìkù tí ó máa bo òwò yín wàríṣà bákan náà àtúnṣe fún yín àwọn aṣọ ẹwà ṣùgbọ́n wà libaṣu tẹ́kọ̀ọ́ dhalika khair aṣọ ìbẹ̀rù ọlọ́run ìyẹn wá ní tó lóore fún yín kéèyàn máa fi bẹ̀rù ọlọ́run ọba kó fi ṣeré ẹlẹ́ṣọ́ kó da ìbẹ̀rù ọlọ́run ọba búra rẹ̀ pẹ̀lú pé aṣọ ọlọ́run ọba ó mú iṣẹ́ àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ní kó ṣe ó ń ṣe tó ní kó jìnà sí ó ń jìnà sí ẹni tó ráyé wá nìyẹn ẹni tí ó ṣoríire tí ó rí gbígbé gbà wájú ọlọ́wọ́n ọba nìyẹn òun tó ṣe pé ó páyọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó dàbò ara rẹ̀ aṣọ ọ̀bẹ̀rù ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ká wo aṣọ ẹwà eléyìí nǹkan tó dáa ni ká tún wá bo owó wá eléyìí nǹkan tó jọ́ràn yẹn ni so ló fi jẹ́ wípé islam ó jẹ́ ká mọ kí là ń pè ní òwò lára ọkùnrin kí dẹ̀ ni tó jẹ́ òwò lára obìnrin láti bí ìdodo ọkùnrin wá síbi orúkún rẹ̀ àyè tó ń bẹ láàrin méjèèjì láàrin bí ìdodo ẹ̀ síbi orúkún ẹ̀ òwò ló jẹ́ fún ọkùnrin tó ṣe pé kò gbọ́dọ̀ sílẹ̀ àyàfi fún ẹlẹ́tọ̀ rẹ̀ àyàfi tí necessity tó bá béèrè fún olókù bí ẹni tí dókítọ̀ tó fẹ́ attend sí so ló jẹ́ pé ìṣe kí àwọn ọkùnrin míì máa ń ṣe bí kan máa ṣí bàdílẹ̀ àbí kan máa ṣí tán lẹ̀ eléyìí náà ń ṣe nǹkan tó dáa àwọn afẹ́sìn wa máa sọ fún wa ètò wọn pè ní aláwọ̀rọ̀ tó lọ́gà lágọ́ òwò tó ń tún lágbára jù òun náà ní ibi ojú abẹ́ wa gangan ibẹ̀ yẹn kò ń ṣe ibi téèyàn máa ṣílẹ̀ olùjẹ́ pé lára ìwàkiwà táwọn èèyàn máa ń wù láwọn mọ́ṣáláṣí míì òní pé wọ́n kọ ilé ìtọ̀ wọ́n wá sílẹ̀ gbáyàwó gbogbo ọkùnrin tó bá ń wọlé wọn mọ rí òwò ara wọn ó ní ṣe bọkùnrin kan náà ni wá eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ ẹni tó gbọ́ ẹ̀sìn yìí tá a bá ṣe léètọ̀ fún àwọn ọkùnrin agbọ̀rọ̀ fi nǹkan dá tẹ́lẹ̀ yóò fi ni máa rí òwò eléyìí tẹ́lẹ̀ yóò fi ni máa rí òwò eléyìí torí pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam onílàtàndóró almar'atu ila awratil mar'ah obìnrin ò gbọ́dọ̀ wo obìnrin before yẹn onílàyà ń dúró rájú ilé àwòrán ti rájú ọkùnrin ò gbọ́dọ̀ wo ọkùnrin ẹgbẹ́ rẹ̀ so àlàáwòrán tún mú gan lásọ òwò tó ṣe yí pé ó jẹ́ òwò tó lágbára òun náà ni ibi nǹkan ọmọkùnrin àbí ibi nǹkan ọmọbìnrin eléyìí lágbára gan èyí tí ó fúyẹ́ sí yẹn fún ọkùnrin òun ni ibi tán rẹ̀ eléyìí náà n tó da tó tẹ̀wọ̀n òní ká má jẹ́ kí ọkùnrin ẹgbẹ́ wa kórì so ló jẹ́ pé àwọn àfáwọn ní láti bí dodo bọ́ síbi erukun wa ibi tó jẹ́ awra wa ni ṣùgbọ́n èyí tó le jù ń bẹ́ òun náà níbi tí nǹkan ọmọkùnrin wa eléyìí ni tó le jù ń bẹ́ ibi tán wa kò da so ló jẹ́ pé kò ń ṣe nǹkan tó da òun ni short sáwọn ẹlòmíín máa ń wọ̀ káàkiri tí ó ṣì gbogbo tán wọn lẹ́ẹ̀ yóò máa rìn káàkiri lójú títí táwọn èèyàn ó máa wo tán rẹ̀ bí irú yìí tí àwọn tán gbá bọ́ọ̀lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán máa ń ṣe eléyìí kò bá a mú ọlọ́run ọba subhana wa ta'ala ṣàpọ́nlé wa kọjá kóṣe pé rúrin báyìí là máa rìn káàkiri ya bani adama qad anzalna alaykum libasan yuwari sawatikum warisha ọlọ́run ní èèyàn máa nábì adama àwa la fún yín libasan aṣọ dàgbóra tó ṣe pé ìwọ́rí sọ àtìkò tẹ́fì máa bomi tí ó yẹ kí wọ́n rí lára yín wàrí ìṣá bákan náà a ṣe aṣọ tó jẹ́ tẹwà fún yín wà libáṣu tẹ́kọ̀ bákan náà libáṣu tẹ́kọ̀ aṣọ ìpáyọ̀ ọlọ́mọba dhalika khayo ìyẹn nǹkan tó lórí fún yín fún ọkùnrin tí ó bá kírun èyí tí ó kan pa òun ni kí ó bo èjìká rẹ̀ anabuwa muhammad sallallahu alayhi wa sallam oníláyò sọlí yanna ahdukum fi sáwọ́bí lẹ́sà àlá àti káyì mi ò ṣe tí yàn kan ní bá fẹ́ kí wọn kó má wọ bo èjìká rẹ̀ náà èjìká kì í ṣe òwò fún ọkùnrin tàbá ọkùnrin tó ṣe yí pé ó mú aṣọ oró láti bí ìdodo rẹ̀ bébí orúkún rẹ eléyà ní wà ń hó náà ọ̀tọ̀ ni pé ṣé bó ṣe ń káàkiri ṣé wá dá báyìí ọ̀tọ̀ ni yóò ni pé ṣé yìí kò sí ṣùgbọ́n tí ó bá kírun gbọ́dọ̀ fi nǹkan kó wọ aṣọ tí bo èjìká ṣé ọ̀ràn yẹn ni tí ò bá wọ ọbẹ̀ kò ní o ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sìn wọn o ṣùgbọ́n tó ṣe yẹn etí ó ba múnú ẹ̀sìn ni torí pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam oníláyò sọlì yẹn na àdúkùn fi sọ́ọ́bí lẹ́sàlá àti kẹ́yìn mi kù ṣe kéèyàn kan nu ima kírun láì fi nǹkan kan bo èjìká rẹ̀ sọlọ́bí wípé àwọn kan ìtagbọ̀ avoid ẹlòmíì yóò ló ń fẹ́ kírun àwọn singlet tó ṣe pé olókùn tínrín tínrín òun ni ó fi sí èjìká rẹ̀ eléyìí ò bá mu tí ó bá tiẹ̀ fi síngilẹ́tì kírun kó wọ̀ yìí tí ó bo èjìká rẹ̀ tán so eléyìí yóò máa mu bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọgọ̀rọ̀ àfáàṣẹ sọ̀kátì ẹ̀ ló kírun pẹ̀lú síngilẹ́tì náà ṣó nírun àbí onírun tó bá ti borí tó yẹ kó bò lára rẹ̀ láti ibi ìdodo rẹ̀ tá a sọ tẹ débi erukun rẹ àlè ní kò nírun ṣùgbọ́n ni tó ṣe kò dáa tó ṣùgbọ́n kò ń ṣe owó níbi tó bá ti yàtọ̀ síbi tá a dárúkọ yẹn igbá ọkùnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ń ṣe òun ṣùgbọ́n fún obìnrin gbogbo ara obìnrin láti òkè délẹ̀ ní òwò tó ṣe wípé ẹlòmí ò gbọ́dọ̀ rí àyàfi àwọn tí wọ́n jẹ́ a mọ̀lẹ́bí rẹ̀ bí àwọn ọkùnrin tí wọn lè fẹ́ rárá bí abẹ́ àbúrò rẹ̀ ní abẹ́gbọ́n rẹ̀ bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àbúrò ya rẹ̀ lọ́kùnrin gbogbo àwọn tí wọn lè rárá bákan náà obìnrin ẹgbẹ́ rẹ̀ àwọn tó bá ti sí àwọn eléyìí tó any part ni ara rẹ̀ yàtọ̀ sí ojú tí àwọn afẹ́sìn ti ẹnu kò lé lórí ló fi jẹ́ pé obìnrin gbọ́dọ̀ wọ aṣọ tí ó balẹ̀ tó bá wà nílé ó láwọn ibi tán lè rí lára rẹ̀ ó dẹ̀ ní ibi tó ṣe wípé tó bá wà nílé náà ó wà fún òun àti ọkọ rẹ̀ nìkan tó bá ṣe kóbìnrin tó ti lọ́kọ ni láti bí gbáàyà rẹ̀ wá síbi orúkún rẹ eléyìí òun àtọkọ ẹ̀ ni bàbá rẹ̀ ò gbọdọ rí ìyá a ò gbọdọ rí àfi necessity bá wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí obìnrin kówókó wà níwájú obìnrin ẹgbẹ́ òun kó ṣe yí pé yóò yọ ọyàn rẹ̀ jáde yóò lòun fọmọ ní ọmú táwọn yòókù ọmọ eléyìí àìlójútì ni náà owó obìnrin náà òun náà ó ní stages èyí tó burú jù náà nìyí tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú ojú abẹ́rẹ́ eléyìí ló burú jù ṣùgbọ́n èyí tí ó jẹ́ láti ibi igbá ẹ̀ wá sílẹ̀ eléyìí òun ni tó ṣe wípé òun ò lé tó ìkejì ṣùgbọ́n bí ó ṣe lè yẹn náà nǹkan tó gbọ́dọ̀ bò fún àwọn tí. Ti akakalẹ̀ ni yàtọ̀ sí ọkọ rẹ̀ then if tó bá ṣe pé necessity wà kí obìnrin ẹgbẹ́ rẹ̀ mí orí so àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì púpọ̀ torí lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ti jìnnà sí ẹ̀kọ́ ẹ̀sìn tó ṣe pé tí ẹ̀sìn fẹ́ fún wọn òun ni wọ́n ń ṣe eléyìí wá ní orúkọ ọ̀làjú ẹlòmíà ó sunsun a ní kí ni islam ń dé òun ni bóòlù máa sọ pé kó ń bo gbogbo ara àwọn kó wá ló fẹ́ ṣe ó fẹ́ rí ìwó nǹkan tó ṣe pé àwọn ẹranko ń ṣe irú rìn báyìí ló ń fẹ́ máa rìn bí àwọn ẹranko ṣe bóra lòun náà fẹ́ máa bóra mọ́ ọlọ́wọ́n bá dẹ̀ sọ pé yá bani adam akọ̀d anzalna aleikum libasan yíwá risaw àtikùn ẹ̀yọ́ máa nábì adama àti ṣe fún yín aṣọ tó ṣe pé yóò bo sau àtìkù òun náà ni nǹkan tí ò yẹ kan máa rí lára yín nǹkan tí ò yẹ kan máa rí lára yín islam ṣàpọ́nlé obìnrin púpọ̀ ṣùgbọ́n obìnrin mi yẹpẹrẹ ààrẹ obìnrin mi ibi tó yẹpẹrẹ ààrẹ dé táwọn èèyàn bá rí ń ta kó járe sí òò kò ń ṣe nǹkan tí ó mú fún àwọn ọkùnrin mi mọ́ torí pé wọ́n ti rí rí rí rí rí rí rí ṣùgbọ́n ibi tí islam pàtàkì obìnrin dé yìí islam kò fẹ́ kó ṣe pé kí ẹlòmíì kórí obìnrin kórí òwò rẹ̀ àfẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ ló fi jẹ́ pé lára nǹkan tí obìnrin gbọ́dọ̀ mọ mójútó jùlọ òun náà ni bóò ni òun ò ṣe ní hàn èèyàn obìnrin tó ní làákàyè nǹkan tó ṣe pé yóò máa mójútó jùlọ ni kí obìnrin kó má bìkítà ń pa owó rẹ̀ eléyìí lára àìnípayọ ọlọ́run ọba àìbẹ̀rù ọlọ́run ọba bákan náà ìlójútì òun ni kí obìnrin kó máa rìn kó ṣì gbáya rẹ̀ rẹ̀ kódà kí obìnrin ṣí orí rẹ̀ lẹ̀ lára ìní ojútì ni ká máa ti sọ ìṣìtàn ẹlẹ ẹlòmínú owó wọ̀kúwọ̀ débi pé gbogbo ara rẹ̀ lẹ́ẹ̀ máa rí látara aṣọ tó wọ̀ eléyìí àìlójútì ni tí islam ò fẹ́ fún wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa àwọn obìnrin ó ní sinfani min ummati min ali nar lam ara umar baadi àwọn ọ̀ràn kan méjì ń bẹ tó ṣe pé lára àwọn ọmọ náà ni wọ́n wọ́n ti máa bẹ lásìkò tèmi yìí ìgbà tí ó darúkọ wọn ó ní rìjálùm bí àìdí ìṣòyà tó ń yàdùrìbù nàbí anas àwọn kan bẹ tó ṣe pé wọn mú àwọn ẹgbàá bíi kòbókò tí wọn fi nà àwọn èèyàn káàkiri tí wọn máa fi gba gbawó lọ́wọ́ wọn ìkejì ó ní ní sáàrùn àwọn obìnrin káàsíyàtùn wo ni wọ́n wá aláàrùsí iná ka aslimatil bọ́ọ̀tì tẹ́ bá wúri wọn ẹ̀rù bí akéèrà nkúmi ni látara oríṣiríṣi nǹkan tán ti gbé sí wọ́n ti sunrun mọ́run anabiwa muhammad sallallahu alaihi wa sallam onílẹ́mìí ẹ̀jìdínà rahiyatal janna irú àwọn obìnrin báyìí wọn à ní gbóhùn aljanna fa iná rí aha lẹ́yìn ojúdé mi masirata arba'in àmà òun aljanna nǹkan tẹ́yìn ó mọ pàṣípù láti nǹkan distance forty years ni kí la fẹ́ lómi gbogbo eléyìí òun ni pé obìnrin ó gbọ́dọ̀ pàtàkì ààrẹ ọkùnrin náà gbọ́dọ̀ pàtàkì ààrẹ owó wa a gbọ́dọ̀ máa ṣí ilẹ̀ àfi fún ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ wa mọ́ta rẹ lọ́pọ̀ ìwọ obìnrin mọ́ yẹpẹrẹ ààrẹ ẹni tó ṣe tó ẹgbẹ́ ẹni tí ó jẹ́ ọkọ rẹ nìkan ló yẹ kó máa rí àbí tó ṣe yí pé àwọn tí wọ́n jẹ́ ẹbí rẹ nínú àwọn tí wọ́n lè fẹ́ láéláé ló yẹ ká máa rí má ta lọ́pọ̀ kó o máa polówó rẹ̀ fún gbogbo àwọn èèyàn àwọn èèyàn á máa wò ó láì sanwó wọ́n ló fi ń bẹ̀ wọ́n kán wò anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣẹbi lérò àwọn obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ eléyìí ò kì í ṣe ìmú obìnrin sìn ìmú lẹ́rú báwọn mi ó ṣe máa pírẹsẹ̀ntì ìṣàpọ́nlé obìnrin ni àwọn èèyàn a máa fi àpèjúwe wọn ní tá a bá mú bí súwìtì tá a ráàpù ẹ pẹ̀lú rápà kan yóò ṣòro díẹ̀ kéra tó lọ́bẹ̀ ṣùgbọ́n súwìtì tá a já àwa gẹ́gẹ́ fúnra wa ti invite ra wa síbẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin tí ó múra dáadáa tó ṣí oore ẹlẹ́ so tó Kini ka ti tí ó ṣẹlẹ̀ yóò darí ojú sọ́dọ̀ rẹ̀ tó bá darí ojú sọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn ó lò mo ẹ̀ bó jẹ́ pé àwọn èèrà tán bá bo switi yìí wọ́n á bo tí ó kù síbẹ̀ so swíìtì yìí wà ní ní value ta ráàpù ni, eléyìí náà lobìnrin tí rẹ̀ pẹ̀lú kó múra bó ṣe yẹ kó múra kò sí òòrè ẹlẹ́ eléyìí nǹkan tó pàtàkì ni ọlọ́wọ́n bá ní yaba ní ádámà kọ́d anzalna aleikum libasa yóò àrísà àti kúmúwárìṣà èèyàn máa nábi ádámà àti ṣe fún yín àwọn aṣọ tó ṣe wípé yóò àrísà àti kùn tí ó mọ bo tí ó yẹ kán rí lára yín wàríṣà bákan náà àtúnṣe fún yín aṣọ ẹwà wàlíbáṣu tẹ́kọ̀ọ́ ṣùgbọ́n aṣọ ìbáyọ̀ ọlọ́run ọba zálìkà xeyr èyí ò ní tí olórí jù afáàmú àwọn ahadith mi wà láti sọ fún àwọn nǹkan olálewò àwọn nǹkan olálewò àni umar abdulkhattab ọ̀rọ̀ díẹ̀ làwọn àìkú kan látọ̀dọ̀ umar kọ́nà bá qala rasulullahi sallallahu alayhi wa sallam ó ní òjìṣẹ́ ọlọ́wọ́ bá sọ pé látẹ́lbisù harira látẹ́lbasù harira fa inna man labisa òfin dúníà lam yalbasù òfin àkhira ó ní ẹ má wọ aṣọ àríyìrí torí pé ẹni tó bá wọ aṣọ àríyìrí láyé kò ní wọ tó bá lè jọ ń gbé ní alkiyama kí láǹpẹ̀ ní aṣọ àríyìrí ọ̀pọ̀lọpọ̀ alìmọ́mọ́ àfàwọn tó jẹ́ wọn àgbàlagbà aṣọ àríyìrí ìran aṣọ kan ni tó ṣe pé ó máa ń tàn eléyìí òun ni wọ́n ń pè ní silk sílkì oríṣi méjì ni èyí tánàbí sọlá asán tó ń sọ mí báyìí òun ni tí wọ́n ń pè ní original silk tó ṣe pé kòkòrò kan tí àwọn alárúbọ àmọ́ pè ní dúdàtú kọ́zì tí àwọn olóyìnbó ń pè ní sick worm òun ló máa ń pọ òwú tán fi ń wú gẹ́gbó jẹ́ pé aláǹtakùn ó ní òwú títí ẹ̀ náà tí máa pọ̀ bẹ́ẹ̀ náà ni kòkòrò kan náà ń bẹ tí wọ́n ń pè ní sick worm òun náà máa ń pọ òwú yìí òwú yìí tó bá pọ̀ tán kó jọ òun ni wọ́n á fi produce ti a mọ̀ sí síkì tá à ń sọ yìí eléyìí ló jẹ́ haramu anabi sọlọ asalamule tó bá wọ láyé ń bí kò ní wọ talikiyama talikiyama àti tayé yàtọ̀ síra wọn ṣùgbọ́n orúkọ pa wọn pọ̀ ní hariri hariri náà ń pè wọn ṣùgbọ́n yàtọ̀ ṣùgbọ́n ni tó bá kánjú wọtayé ń bíbà yóò dì náà rẹ̀ ní ti tàlkìyàmà so ló jẹ́ pé àwọn alárúbá àwọn àfẹ́sì wọn a máa sọ kìnní kan wọn á ní mínísítà àjẹlẹ ṣe àkọ́bùlà àwa ní ọ̀rọ̀ kí bàbá ìrìnmáàní ẹni tó bá kánjú nípa nǹkan síwájú kásìkò rẹ̀ tó tó ẹ̀sìn á ní ẹ̀dínà ẹ̀ nìkan ẹ̀ so aṣọ àríyìí aṣọ tó ṣe wípé àwọn ará jẹ́nà ó máa wọ̀ ni bó tiẹ̀ jẹ́ wípé orúkọ ló pa wọ́n pọ̀ òun ṣe kankan náà ọlọ́wọ́n bá subhana wa ta'ala ó ní yohalawo na fi ha min asawira min zahabin wàlúwàn wàlúbáàsùn fi àhàrírí ọlọ́wọ́n ni wọ́n máa dẹkọrẹ́tì àwọn ọmọ aljanna min asawir pẹ̀lú àwọn bangus bákanáà min zahabin tó jẹ́ ti gold wàlúùlùbán wọ́n mọ dẹkọrétì wọn pẹ̀lú alúùlù wàlíbáṣù fi harir aṣọ tí wọ́n dẹ̀ máa wọ̀ ń bẹ́ yóò jẹ́ aṣọ àríri so tó túmọ̀ sí pé aṣọ àwọn ará jẹ́ aṣọ àríri ni abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó ka ẹni kọ̀ọ̀kan wa fún àwọn ará aljanna sọ anábìwá muhammad sallallahu alaihi wa sallam látẹ̀lbàṣu harira ẹ má wọ aṣọ àríri fa ìnáwó man labisa fi dúníà lámì yalbasu fi àkhira ẹni tó bá wọlá yín bí kò ní wọlá kìyàmá ṣùgbọ́n àwọn obìnrin àwọn lè wọ́n ti wọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan ó mú àríyìí àti gold ó mú wọn sí ọwọ́ kan àtọwọ́ kejì ó ní àdáni haramu na aláàbùkúrí ummati hìlú lè nà in tí mo mú dání aláàlì ni fún àwọn aramu ni fún àwọn ọkùnrin mi ọkùnrin jọ mi ṣùgbọ́n aláàlú ló jẹ́ fún àwọn obìnrin so àwọn obìnrin exception ni wọ́n níbi wọ aṣọ àríyìrì àwọn lè wọ̀ àwọn lè wọ̀ náà èyí tí wọ́n pè ní synthetic silk eléyìí kọ́ là ń sọ òun ni aṣọ síìkì tó kọ́mọ̀ tọpọlọpọ máa ń wọ̀ tí ó máa tan eléyìí kì í ṣe àríyìrì synthetic one lélẹ́yìí so èyí tí wọ́n fi kọ́pì yẹn ni so kò sí nǹkan tó burú kéèyàn wọ ìyẹn àtọkùnrin àtòmìnrin aṣọ àríyìí àgbọ̀dọ̀ wọ́ àyàfi tó bá ṣe pé nǹkan tí wọ́n kàn fi ṣe decoration sára aṣọ táwọ̀ nìkan gẹ́gẹ́ bí tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tí ó kọ́ ìgbé kama wọ aṣọ àríyìí ilà mọ́ọ̀dẹ́à ìzbàáyín àwòsálà náà àrùbáyín àfi tí ó bá ju bí ìka méjì àbí mẹ́ta àbí mẹ́rin lọ that is ọkàn fi ṣe design sí ara aṣọ tá a wọ eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tí wọ́n wọ ipò ńlá wa wọ gẹ́gẹ́ bí aṣọ àbọ̀rọ̀ wọ eléyìí. عن حذيفة بن اليمان رضي الله عنه قال لا تيضا حذيفة أما يمان قالوا بقوا يا مسلم oni samiitu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí òjìṣẹ́ ọlọ́run ọba ní la talbasul harira ẹ gbọ́dọ̀ wọ aṣọ hariri wàlá dìbàjá ẹ gbọ́dọ̀ wọ dìbàj dìbàj ìran àríri ni ṣùgbọ́n wọn ń ṣe tí ó ti kì wàlá tashrabu fi aliyati dhahabi wal fidda bákan náà ẹ má fi fe góòdù àti sílvà ẹ má fi mú mi wàlá ta'kulu fi sihafihima ẹ má fi abọ́ góòdù àti abọ́ sílvà ẹ má fi jẹun fa innaha lahum fi dunya àwọn kèfèrí náà máa ń ṣe léyìí walakum fil akhirah tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama òlẹ̀ yóò máa lo góòdù àti sílvà láti lè máa fi jẹun ṣùgbọ́n láyé bí ẹ̀gbọ̀rọ̀ ṣe náà mi dájọ́ kan náà rí góòdù ayé yàtọ̀ fún góòdù alkiyama ṣùgbọ́n kà ṣe bí ẹni jọra ni bẹ́ẹ̀ ni sílva ayé ó yàtọ̀ fún ti alkiyama ṣùgbọ́n a gbọ́dọ̀ fi abọ́ rẹ̀ jẹun a gbọ́dọ̀ fi ife rẹ̀ náà kọ́ọ̀pù rẹ̀ àgbọ̀rọ̀ fi mú mi ẹni tó bá ṣe yóò di náà rẹ̀ ní títí alkiyama tó túmọ̀ sí pé ròyìn bẹ́ẹ̀ kò ní wọ aljanna àyàfi pẹ̀lú àánú ọlọ́wọ́ba yóò jìyà ipe ó ń fi irú nǹkan báyìí ó fi ń jẹun àbí ó fi ń mumi bẹ́ẹ̀ náà lẹni tó wọ aṣọ àríyìí yóò jìyà rẹ̀ tí ó bá ti padà wọ aljanna so anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó kó eléyìí fún wa ṣùgbọ́n nípa ọ̀rọ̀ gold fún ọkùnrin láti lò exception díẹ̀ wá kí ni exception yìí òun náà ni tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam wọn ni naha anabiyu sallallahu alayhi wa sallam ani zahabi illa muqatta'an ojúṣe ọlọ́run ọba ó kọ̀ fún wa ìmọ̀lò gold fún àwọn ọkùnrin illa muqatta'an àfìyí bá ṣe pé díẹ̀ tí a fẹ́ lò papọ̀ mọ́ nǹkan mi ta fẹ́ lò papọ̀ mọ́ nǹkan mi so bóyá èèyàn wo òrùka lápèjúwe so yìí tí wàá jẹ́ stone ẹ̀ ní ó jẹ́ pé gold náà fi ṣe stone òrùka yẹn òrùka gángan fún ni o kì í ṣe gold ṣùgbọ́n stone ẹ̀ gold ni àbẹ́yẹn wo aṣọ tó ṣe pé bíi bọ́tìnì ẹ̀ ó jẹ́ gold ṣùgbọ́n ká dáwọ́ gold gangan fún rẹ̀ gẹ́gẹ́ bí òrùka àbí gẹ́gẹ́ bí ẹgbọ́rùn eléyìí kò dáa àbí gẹ́gẹ́ bí aago ọkùnrin ò tiẹ̀ ń wọ ẹgbọ́rùn náà bákan náà owó ẹ̀gbọ́ ọwọ́ àwọn obìnrin ni wọ́n ní yìí ọkùnrin tó ń wọ ṣé àbí ó ń wọ ẹ̀gbọ́ ọwọ́ ó ń kọ́ṣe àwọn obìnrin ni kò sí yẹn fún ọkùnrin láyé bíbá olùjọ́ gbẹ̀dẹ̀ kìámà sọlọ́ jẹ́ pé àwọn àfa tọ́márọ́kùnrin tó wọ ṣé yẹn àbó ń wẹ́gbọ́ ọwọ́ sọ wọn àwòyí pé irú ọkùnrin báyìí mọ̀hánnásì ni ọkùnrin tó ń ṣe bí obìnrin torí pé kò kì í ṣe èṣì àwọn ọkùnrin onìkan máa wọ ọkùnrin tó ń wọ ni tó ń wọ bangus láyé ń bí òun kọ́ṣe àwọn obìnrin ni tó bá rí john gbendé alkiyama wọn ò máa wọ àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n láyé bí ọkùnrin ò gbọ́dọ̀ wọ náà èyí tó tún wá ṣe kí tó burú jù yẹn lọ ní gbígbà tí ó tún wá wọ neck chain yẹn ó tún yẹ pé gold ló wọ àbí ńgbà tí ó wọ bangus yẹn nìyí ó tún wọ èyí tó jẹ́ ti gold so ló fi jẹ́ pé aago àrùn wọ aago gold náà ọkùnrin ò gbọ́dọ̀ wọ́ torí pé anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ilé wọ̀ fún wa náà tó bá ṣe wípé nǹkan kan kọ́ ra fi tán súnmọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ tí ó ń ṣe nǹkan tó dá wà eléyìí gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sẹ̀ ṣe kò sí nǹkan tí ó burú ń náà agbóngbà míì àbórùka tá ṣe ní gold plated wọ́n kọ́ ọ̀ra yọ kíní góòdù sáré kò ń ṣe góòdù ló ń gangan fún rẹ̀ ṣùgbọ́n wọ́n yọ góòdù sí eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sẹ̀ wọn ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn mìíràn afẹ́sẹ̀ wọn máa discourage wa torí pé tó bá ń wò ó lérò pé góòdù láwọ̀ ẹ̀ẹ́ṣẹ̀ máa ṣàlàyé ni pé ẹni tí mo wọ̀ yóò kí n ṣe góòdù wọ́n kàn ra yọ kí ni góòdù díẹ̀ sí i ni àbí àwọ̀ tó fẹ́ dàbí góòdù ni wọ́n kàn kó so bẹ́tà kéèyàn avoid yẹ so anabiwa muhammad sallallahu alayhi wa sallam naa ẹn lóbsì azab ó takò káwọ góòdù ní ilà mọ̀pọ̀pọ̀ àmì àfi tó bá ṣe pé díẹ̀ ta kan kan síbi nǹkan tá a wọ̀ so eléyìí nìkan ló wọ́n pọ̀mísíbù náà kí obìnrin wọ gold gẹ́gẹ́ bí ẹ̀gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́ ọwọ́ àbí gẹ́gẹ́ bí èyí tí wọ́n fi ṣe anklet ni tí wọ́n fi síbi ẹsẹ̀ wọn níbi kókósẹ̀ wọn àbí tó jọ wọ́n bẹ́ẹ̀ eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ́ẹ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàdúró lórí bó tiẹ̀ jẹ́ wípé àwọn àfẹ́sìn gbà míì àbí àwọn àmì wọn a máa discourage yìí torí pé anábẹ́wà muhammad sallallahu alayhi wa sallam òun fẹ́ kí àwọn ará ilé rẹ̀ kí wọ́n wọ̀ a máa sọ fún wọn ipe nkuntun tuhibbuna hibiyatal jannati wa hariraha tẹ́ fẹ́ ẹ̀ṣọ́ aljanna àti àríyìrí rẹ̀ falatẹ́ bá sùwà fi dunya ẹ̀ má wọ̀ láyé bíi. àwọn afẹ́sìn míì wọ́n ní àwọn ọkùnrin ló ń bá wí nú àwọn ẹbí rẹ̀ àwọn ará ilé rẹ̀ tẹ́jọ́ ọkùnrin àwọn míì ní atọ́kùnrin àtòbìnrin ni ìpín tó preferred fún both òun ni pé kán avoid e. tó preferred fún àwọn obìnrin náà ni pé kán avoid it e. ṣùgbọ́n ìgbà ti clear ipe anabuwa muhammad sallallahu alayhi wa sallam oníhìlù lè ìnà sí àwọn obìnrin lè wọ̀ ọ́ so ó túmọ̀ sí pé hadith yẹn yóò máa bá àwọn ọkùnrin wí yóò máa bá àwọn ọkùnrin wí bákan náà anabawa muhammad sallallahu alayhi wa sallam èèyàn kan ó fún ní kíní ẹ̀ṣọ́ kan tó jẹ́ titi gold ó wá pe ọmọ ọmọ rẹ̀ umama tó ń ṣe ọmọ zainab tó ń ṣe ọmọ anabawa muhammad sallallahu alayhi wa sallam ó wá ní yaabu nayyati èrè ọmọ mi tàhálẹ̀ ibi hàdà fèlè yìí ṣẹ̀ṣọ́ so léyìn ṣó wípé kò sí nǹkan tó burú níbi kí obìnrin kí ó wọ góòdù bóyá òrùka góòdù ni ẹ̀gbá góòdù ni tọ́run ni tẹ́sẹ̀ ni kò sí nǹkan tó burú tí wọ́n gba àwọn nǹkan wọ̀nyí tó bá ti wọ̀ ọ́ náà kò ń ṣe nǹkan tí ó máa fi hàn sí àwọn ọkùnrin níta nǹkan tí ó máa fi ṣe ẹ̀ṣọ́ fún ọkọ rẹ̀ ni àbí tí ó máa fi ṣẹ̀ṣọ́ nínú ilé ẹ̀ ṣùgbọ́n kí obìnrin kó wọ gold sí ọrùn kó wọ òrùka gold àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó máa fi hàn sí àwọn èèyàn níta eléyìí ìpèpè sí ni sọ ló jẹ́ pé ẹ̀kọ́ islam ó pàtàkì kí àwọn òbí ká fi kọ́ àwọn ọmọ wa so nǹkan tó yẹ kán ṣe nǹkan tí ò yẹ kán ṣe ò yẹ kán mọ̀ ọgọ́rọ̀ obìnrin lónìí tó bá wà nínú ilé aṣọ tó rí lùsùnrùsùn ni ó wọ̀ ní nǹkan tó ṣe pé yóò lè jẹ́ kí ọkọ̀ gan-an kó máa sá fún ṣùgbọ́n tó bá jáde tán fẹ́ ṣe patí kan ìbẹ̀yẹlẹ̀ ti rí ìyá tó ti wọ 60 òun ló tọ́tẹ́ yóò kún àtíkè yóò kún gbogbo ẹ̀ mọ́ra wọn yóò wọ góòdù yóò wọ gbogbo ẹ̀ ẹ wàá béèrè pé kí ló ń lọ ṣe ṣé òun wọ́kọ́ lọ ní àìwá o so eléyìí lára àìní àgbọ́yé ń pẹ̀ sí ni ìwọ́n tó ti wọ 60 ní ìyá àbí 50 ní ìyá ó ṣe máa múra bẹ́ẹ̀ fọkọ ẹnu léde tó mọ́ jẹ́ pé ọkọ ẹ náà ti dàgbà kẹ́yìn méjì ní kẹjọ máa nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ nínú ilé ṣùgbọ́n ti wo pé òun àtọkọ àwọn ti ba dé lẹ́fù kan so lẹ́fù wa ló kù nísìn lẹ́fù wípé kò ń jáde síta kò ń kun gbogbo ètè kò ń kun gbogbo ojú kò ń dín irun òun so that àwọn tó bá rí òun wá ní ah, ìyá ṣì wà ń bẹ ìyá wa ń bẹ yìí ò lè lọ́kọ mọ́ ṣùgbọ́n ìyá ó fẹ́ máa dá fìtínà kalẹ̀ fún àwọn ọ̀dọ́ eléyìí kò ń ṣe nǹkan tí ó da ètò ń ṣe yẹn ṣe fún ọkọ rẹ̀ ńlé eléyìí ni ti islam pépè sí islam ó wà against kí obìnrin kó mọ̀ ṣe bí ajáta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́nà ọba subhana wa ta'ala kí ó ṣàánú wa so obìnrin lè wọ àwọn nǹkan wọ̀nyí ó lè wọ aṣọ àríri ó lè wọ gold ó lè wọ silver ṣùgbọ́n ọkùnrin kò tọ́ fún un láti wọ góòdù gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ àfi tán bá kán sí i lókù ṣùgbọ́n ti sílvà òun náà lè wọ òrùka sílvà kò sí nǹkan tó burú ń bẹ́ lànàbíwá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ àhábà yusawira habibahu ẹni tó ṣe wípé ó bá fi lè man àhábà yuhalliku habibahu halkata min fa yuhalliku halkata ẹni tí ó bá fẹ́ fún olólùfẹ́ rẹ̀ ní òrùka òrùka ná ó fún lórùka gold wọ́n mọ̀ àhábà àyùtọ́wìkọ̀ àbíbà òtọ́kọ̀mí náà fọ̀lùtọ̀wìkọ̀ tọ́kọ̀mí náà ẹni tó wá fẹ́ fún olólùfẹ́ rẹ̀ ní ṣéènì tó jẹ́ ti ná ó fún ní ṣéènì gold wọ́n mọ̀ àhábà àyùsọ̀wìrà àbíbà òsèwárami náà fọ̀lùsọ̀wìrò òsèwárami náà ẹni wá fẹ́ fún olólùfẹ́ rẹ̀ tó wá fẹ́ fún ní ẹgbàá iná ó fún ní ẹgbàá gold anabi sọlá asanwa ni wàlákin aleikum bilfidọ tẹ ẹ bá fẹ ṣẹṣẹ ẹyin ọkùnrin ẹ lè lo silva ìlàábù bíha ẹ ṣeré pẹ̀lú ẹ bó ṣe wù ní ọkùnrin lè lo òrùka silva ṣùgbọ́n kò lè lo òrùka gold gẹ́gẹ́ bí alaye ṣùgbọ́n obìnrin lè lo gold ṣùgbọ́n tó pa gbogbo à ń fi kọ́ọ̀pù góòdù mu mi ẹni tó bá fi lè ṣe yẹn ó máa dìnnà rẹ̀ ní títí àlùjẹ́nà ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó ṣe àánú wa tọ́wọ́n rẹ̀ ni ó dìnnà rẹ̀ ní títí àlùjẹ́nà ìtumọ̀ pé yóò jìyà ná bí ó bá tiẹ̀ padà kúrò ń bẹ́ tí ò bá ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ọba ṣùgbọ́n nǹkan tí ó ṣe yẹn ìgbẹ̀yẹ̀ ni pé yóò jìyà ná àfi pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì so ìpìlẹ̀ òun ni pé àwọn aṣọ àlèmọ̀ àwọ̀ wọ́n ṣùgbọ́n ọlọ́run ọba subhana wa ta'ala ó sọ̀rọ̀ aṣọ tí a lè wọ̀ bá a ṣe wọ àwọn aṣọ ó sọ eléyìí fún wa sọ ló jẹ́ pé ọlọ́run ọba subhana wa ta'ala ó ní àwọn obìnrin ọkùnrin mọ̀mìnà ti sọ fún àwọn obìnrin yàgbọ́n mi absọ̀rin náà kí wọ́n rẹ̀ ju wọn lẹ̀ wẹ̀ fọ́tùnà fòrójà ó nà kí wọ́n abẹ́ wọn wala yubdina zinatahunna ẹ̀ṣọ́ wọn tán wọ̀ ká má máa fi hàn síta illa ma zahara mina àfìyí tó naturally appear nìkan ló kú so wala yubdina zinatahunna illa li bu'ulatihinna ẹ̀ṣọ́ wọn àwọn ọkọ̀ wọn ni ká máa wò dé ìparí ayà ẹ̀ ìgbà tí ọlọ́wọ́n bó parí ayà ẹ̀ oníwàtúbù ilallahi jami'an ayyuhal mu'minun ọlọ́ni ẹ̀yin mùmìnì ẹ̀túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá òfin ẹ̀sìn ni alukur'an lélẹ́yìí tí wọ́n gba àwọn nǹkan wọ̀nyí làwọn èèyàn ti gbá dánú sí débi pé àfáà tó ń ka alukur'an fún àwọn èèyàn àwọn èèyàn ó pè ní alákatakítí ńgbà tó bá ń tu tẹ̀wá béèrè lọ́wọ́ ẹni tó ń takò pé bóò ló ṣe fẹ́ tu òun lélẹ́yìí wọn náà tu the same thing tó tú jáde lòun ló tú jáde ṣùgbọ́n kí ló fà á òun náà ni pé ṣaitan ó ti jẹ gàba lórí ìgbésí ayé àwọn èèyàn ṣètọ́n ló ń kọ̀ǹtró àwọn èèyàn nísìnyí tó bá tì wọ́n lọ òun náà ni wọ́n ń lọ eléyìí dẹ̀ ń bẹ ní ìbámu pẹ̀lú tí ó sọ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe fabi izati kala ọwọ yẹn na hum ajma'in èrè ọlọ́run ọba mú búra pẹ̀lú títóbi rẹ màá sọ gbogbo wọn nù pátápátá ilà ìbàdàkà minnu farasin àfàwọn ẹrú ẹ tó bá kóyọ nìkan so ló jẹ pé alukur'an bẹ pẹ̀lú wa ẹ̀mí ìgbọ́lárúbáwá wọ́n ti translate ìtumọ̀ rẹ̀ sí òyìnbó wọ́n translate ẹ̀ sí yorùbá sí haúsá sí almost gbogbo àwọn èdè jòkó pẹ̀lú alukur'an ìwọ náà kà á wobi tó kù sí wo tó yẹ kó tó ṣe nú gbèsè ayé rẹ má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n tẹ̀ ẹ́ kan díẹ̀ lójú ìtọ́lọ́mọbò fẹ́ clear nǹkan tó pẹ́ láṣẹ ó clear má kí àwọn èèyàn tí wọ́n fẹ́ jẹ̀jẹ̀kú tó ṣe pé táwọn wà áfítà láti gba tó ń bẹ lọ́wọ́ ẹ̀ ni májè ká tẹ̀ islam clear tí ò sí ojú ń bẹ̀ bákan náà ó clear ìpèsè ìtọ́n lóhun ó ṣe ọmọ ènìyàn lọ́nà àfẹnitọ́lọ́wọ́n bá ṣàánú lókù abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó kàwá kúnú àwọn tí ó máa bẹ lórí ìlànà rẹ̀ àwọn tó ṣe pé wọ́n ó mórí bọ́ níbi èrìǹjẹ ṣàìtọ́n wasallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك